وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته على أمين منكم أجابكم الله عليكم الإيمان orí ajẹ́jẹ́ fún ọlọ́run wọn bá àlẹ́wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọ̀pẹ̀ tó wá èyí tí a máa ń ṣe àlàyé nípa àwọn aláàmà tó ní kásù pẹ̀lú àyàkíyà ìyẹn kan tó ní kásù pẹ̀lú àjọ́kan mùsùlùmí kí ni ìjọ fún gbogbo ọlọ́dẹ ọkàn rẹ kí ni òsìlẹ̀ kó ní àdé ọkàn rẹ àwọn lè ní amọ̀gbéléwò gbogbo tó máa láàrin sọ̀lá tó lọ́pọ̀ tí a ṣáà tí a ti àgbéyẹ̀wò lọ́wọ́ ọ̀lẹ́fẹ́ra fáwọn àgbà ṣe ń gbèsè ìrìntẹ́ ìrìn àwọn ọ̀nà ọ̀gá ọ̀gá يا لأخي ذنب واستيام في أصل شرح عطاء وزان حبيب الله فيسي كتاب بيروني قولي إثبات رؤية المؤمنين لربهم يوم القيامة إثبات رؤية المؤمنين لربهم يوم القيامة ìdílé rírí ọlọ́run fún àwọn òṣèlú ìgbélẹ̀ pé àwọn múmìnì wọ́n rí ọlọ́run lọ́jọ́ àjẹyàmẹ́ lára tàbọ̀rọ̀ ní àjọ́ta rẹ̀ kí a tọ́pa ilẹ̀ tí ó dùn ní ọmọ abẹ́ ìṣẹ́ sí àbáwa ìlú tí ní àwọ̀ṣọ́ ọ̀gbọ́n tààlá lórí alámà yìí ni pé àwọn ááyà tí wọ́n fi وقوله التي أقاموا القرآن وجوه يومئذ ناظرة àwọn sọ́ra nípa ọlọ́run bá sọ́ra nípa ìṣesí àwọn ẹ̀dẹ́ ènìyàn lábẹ́ kìíyàmà ọlọ́run nípa níbi wà ní kìíyàmà ojú oyin yawma idin náà bẹ̀rọ̀ ẹ máa rí àpẹẹrẹ dáadáa níbi àwọn ojú kan ní á ìlera ń bẹ mọ́rọ̀ àbá ẹ̀ tututu ojú ẹ máa rí báwọn ojú kan lọ́jọ́ ìyá ìlà rọ́bì ha náà bẹ̀rù látara pé ń wo ọlọ́run ọba rẹ̀ látara pé ìṣẹ́lẹ̀ ìwọ ọlọ́run bá rẹ̀ tó ìwọ ọlọ́run bá rẹ̀ tó ń wọ́n lè ọ̀rọ̀ tó ti kí ojú rẹ̀ tó dá ó sì dùn wò ẹ̀rí báyìí pé ìlà ọ̀bìhá náà rẹ̀ pé ìwọ rẹ̀ tó àwọn mùsùlùmí bákan náà ọmọ tó sọ ááyà mi nínú sọ́tún ọ̀pìtì ọlọ́ni àlàlẹ̀ àrọ́ ìyẹn kòrò láti rí ìbùsùn wọn yẹn kúrò òun làwọn ti máa wọ náà bá wọn nítorí pé àyà kan ti wá ní ẹ̀yìn rẹ̀ tí ń sọ nípa àwọn káàkiri ó sọ pé àwọn ọ̀pẹ̀gí yàwó àdídé lọ́nà ìlú àwọn ìrìnlẹ̀ tó bá rí gbáàdì ìyámà ó fi dàdá sí wọn kú lọ́dọ̀ ọlọ́run bá wọn àbúdá ìdí ẹ̀dẹ́ ẹ̀dá wọ́n ti gàdá fún wa díẹ̀ díẹ̀ kó níbi ọlọ́run bá wọn kó níbi ọlọ́run bá wọn àwọn káfíìn lọ́lọ́run bá wọn so láì wá tẹ̀lé pé ẹ wá láwọn múmìnì lérí ìtòsọ́báwá wà ló mọ owó ọlọ́run bá wọn ní ọ̀kankan bákan náà nínú àwọn ẹ̀rí sí àbáwá ẹ̀kọ́ tẹ́lẹ̀ ọ̀ṣọ́ ọlọ́run tààlà tí wọ́n lé fi rinlẹ̀ bọ́mọ̀ ọba ẹbí rinlẹ̀ báwọn ọmọ mi ní pé wọ́n rí ọlọ́run ọba ayọ̀ náà wọ́n bá lọ́tò ṣọ́ọ̀tò Yunus aya 26 olùwàlélẹ̀ nínà àṣàrò alfosna wọ́n sì yáda الذين أحسنوا ń bẹ fún àwọn tó bá ṣe dáadáa láyé ń bẹ fún láti ìyára alìfúsìnà dáadáa ń bẹ fún ọjọ́ ọ̀pọ̀ sí fún ọlọ́pù dáadáa táwọn náà sí gbogbo bá ṣe dáadáa láyé tó bá tẹ̀ ló fi ọlọ́run ìlànà nábì nítorí ma ṣe dáadáa ní ìtajúwà mákìdọ̀ bá dóore àdífà dáadáa òdẹ́gbà ìdẹ́jòkó na ó ní lilladhina ahsanu al-husna ìgbẹ̀ fáwọn tán bá ṣe dáadáa láyé dáadáa mẹ́fọ́ lálẹ́ kìí dáadáa tí wọ́n ṣe ọlọ́pùn ẹ̀sán rẹ̀ ọlọ́wà ní wọ̀síyáadá wọ̀síyáadá ọlọ́wà ní síyáadá inú èdè lọ́báwá ìtọ́gbé síyáadá àlékún ọlọ́wà fún wọn dáadáa fún wọn sí èyí wọn fún ní síyáadá tó wọn àlékún àwọn àfáà wa tí wọ́n nílò nípa tẹ̀síì pẹ̀lú àwọn ẹ̀rí mi látọ̀dà Nabi sallallahu alaihi wasallam àti látọ̀dà àwọn sọ̀hárà wọ́n ní ziyada tọ́nà ó sì fún ọba ẹ́ ziyada tọ́nà ó sì fún wọn òun náà lè rí ọba ọba olùwà máa ní sàlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tọ́nà ọba ti kọ́ ìlẹ́dínà àṣàmù àwọn tó bá ṣe dáadáa láyé àlùkòsìnà ọlọ́run fún wọn láì jẹ́nà ẹ̀sán máa ń sọ ọ́nà àìjẹ́nà wà sí yáàdà àlùkòsìnà àìjẹ́nà ni yóò máa ń wà sí yáàdà tó máa fún wọn láì fún wọ́n wá gbọ́ ohun tí wọ́n lásòkè pé náà bó lẹ́ ti rí ayé sí ah, ìyàrí dákúkọ ó wá ló sí kí wọ́n fún yí nǹkan kí wọ́n fún yí nígbàtò sí ó ju ìkẹrin lọ ah, wọ́n ni àá ah, bí nǹkan bá bẹ̀rẹ̀ já sọ àwọn olùkọ́ tó lè fún wa ní wọ́n wá dájú lọ àwọn ọ̀rẹ́ sẹ̀pẹ́ tọ́rẹ bá sì ìgbà ni tó bá rí ma onílò sọ ma ètò bá rí ma onílò yóò ma ẹgbẹ́ àpá àwọn tí wọ́n gbẹ́gbẹ̀ ìlú àwọn ọmọ àdúgbò ìlú lọ àwọn tí wọ́n bá lóòlóòkó náà mẹ́gbẹ́ lóòkó àwọn àṣìfà àjọ pé àwa lọ́lọ́lá àlúbí wọ́n sì máa rí àwọn èèyàn náà sẹ́gbì náà lájọ́ wa fọ́nà mọ̀dé náà lù wọn wọn ò nínú wọn tẹ́lifíṣẹ́ wọn máa gbé ní ah, àwọn gbádùn táwọn àwọn ọ̀rẹ́ ti gbádùn táwọn ẹgbẹ́ náà gbádùn wọ́n wá dé gbòrò tó wá ah, àṣíyà ní ibi ah, àwọn ẹni tálíkà gbòrò gan-an àwọn tábí alólówó tó kó gan ilé ló yà máa àǹfààní omi ńláńlá ti fẹ́ fọ́mọ̀ fún ẹ̀ láti jẹ́ náà bọ́mọ ẹ̀dá tó ti dọ́mọ ẹ̀dá ènìyàn ìkí tó wa ayé ìkí náà wà tó wa kọ́ra bá ń bèèrè pé ọlọ́run ọba ẹ̀ ti ṣẹlẹ̀ fún tọ́lẹ̀ sí inú wà mẹ́mọ́ torí ó ti yàgò tó pé kí ni tó ń wá lẹ́yìn rẹ̀ pé tí mo kí kọ́lé ẹ̀rọ kan ti ń gbé tí mo sì kọ́ tó fáwọn ọmọdé tí mo rí ẹ̀ tí mo rọ́dùn àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ wá sí mọ́tán fún mọ́tò ọ̀hún náà táwọn ìyàwó rẹ̀ náà lọ́tò tó lé tí pé ọlọ́run tó sì fáwọn ọmọ náà nígbà tó àwọn àwọn àwọn obìnrin àà àwọn lágbájá sáìsì wọn náà lò pẹ́ nígbà tó yìí sallallahu alaihi wasallam kólọ́bẹ̀ lédè òní tọ́lọ́rùn orísun ìmọ̀ká ọ̀rẹ́ ìjú kágbàgbọ́ ẹ̀dẹ́ ènìyàn ni pé púpọ̀ púpọ̀ púpọ̀ ní kágbàgbọ́ ẹ̀dẹ́ ènìyàn tí wà súnmọ́ fá tí wọ́n yóò sí ti sí sàárè àdébì ní kò sí tó lè tọ́ ẹ̀dẹ́ ènìyàn ilẹ̀ àkùrọ̀ ìpẹ̀lẹ̀ kan ní tọ́mà níjà dáná ó gbé wọn dá padà sí ní ìpẹ̀ká rẹ̀ ní ìbàdàn èyí tàbí sọ́gbà ẹgbẹ́ bọ́mì ìṣẹ́lẹ̀ tẹ́lọ́rùn tó àádẹ́ sàtìlà pẹ̀lú tọ́lọ̀ fún wa àṣà ìtì ìrìnì náà ni wọ́n wá fẹ́ ti pé kò tí tó àràbìtọ́lọ́fẹ́ Ààrẹ ọlọ́run, ṣàhánàlá, ẹ̀ẹ́rì báyìí anẹ́bìsọ̀lọ́lọ́wọ́ ayọ̀sẹ́lẹ̀ kò wá sí kan tọ́nà lè ṣe kò sí kan tó lè wọ́n náà nǹkan kan ò nílé wọn máa ń bẹ mọ́ àfi kan lọ àwọn àfáàní kan sì yá dáa ó ti ṣe ìgbádùn táwọn àwọn ìpínlẹ̀ wọn lọ́pàá fẹ́ bá sí dáadáa láyé á sì dáadáa mọ́ àlìfóṣìnà dáadáa tọ́lọ mú sí fún wa ní wọn láti fọ́lọ́ kiri àti fún wọn ó fún wọn ìṣàlẹ̀ kẹrí sábà ń sára láyé pa ṣẹ́rẹ̀kù rẹ̀ àfihàn pẹ̀lú ìgbà ìlọ sọ̀rọ̀ kàkàrà ọ̀rọ̀ díẹ̀ tó sábà ní pé àzíyádà àbíyà wà zíyádà káṣì dákẹ́ bẹ́ẹ̀ bí ẹlẹ́pẹ̀ zíyádà ó ń dàní níbi so eré wà lóṣù àtò 26 now bákan náà wọ́n tó ìyàbá tó mẹ́rin mi wá níbi tó lọ́ba ti fi rẹ̀ pé a ní ẹ̀rìn iṣẹ́ olúwa ni lahum ma tasha'una fiha wa ladayna mazid lẹ́nu ọ̀sán kọ́ 35 ọlọ́wọ́n láhùn máa yà ṣàrùn àfi ha ń bẹ fún wọn náà bá jẹ́nà tó wù wọn ló jẹ́ gbogbo táwọn ní àlìjẹ́nà pátá tó wọ èèyàn tó wọ alámàrí ẹgbẹ́ náà bá ń sọ ń pa ń ṣe ó mú ìsìnkú náà wá tí ó mọ́ láàrùn máa ẹ̀bá ìrìnlẹ̀ ìṣẹ́mọ́sọ́ ọ̀hárà náà wọ́n máa ta ṣáhùn ìlà àìsìnáhùn wọ́n ta ṣáhùn ìlà máa yàṣà mọ̀ ẹ̀rí fẹ́fẹ́ káwọn ìtẹ́fẹ́ ẹ̀rí máa rí o àbítẹ́ kíkẹ́ ẹgbọ́n náà ọmọ fi lè náà sílé nínú ọlọ́ni wàlá hún máa yàṣà òun àti ìhà ìtí wọ́n rú wọn fún wọn nínú àìjẹ́nà kò sí nǹkan tí bẹ́ẹ̀ náà jẹ́lẹ̀ tó ti àlọ́ ọlọ́wà ni àmọ́ wà làdáiná zid àtúnwà nínú wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ fún wọn mazid علمكم في زيادة علمكم سأذكرنا يسير رفع بين سرائل الخير وهذا الباب أفعلي باب تأسر معي في كتاب الله كثير أقوى ترى الله ومن تدبر القرآن طالبا للهدى تبين له طريق الحق lára àwọn ọmọ jísà tó bẹ̀rẹ̀ kùhánì mú gbogbo ẹni tí máa ń ka kùhánì kẹlẹ̀ tí bá sí irun ó sì ti ń ká lẹ́ni tí ń wá òdodo tí wọ́n mọ̀nà afárí ọ̀nà òdodo mà sí ọmọ jísà kùhánì الشرح شارع الوفاء آه، فوزان حبيب الله قوله تعالى وليرث يفوى مالك أرادتني وجوه أي وجوه المؤمنين وجوه المؤمنين يومئذ ضجرني أي يوم القيامة رجع القيامة ناظرة بالموت من الضرع وهي نباح البهاء والحصن هنا بدعداء أي ناعمة قطة حسنة مليئة مشرقة so kí àpẹẹrẹ dádùn kó hàn níbi ojú náà ìlàrọ̀ bí i àì ọ̀lẹ́gbà ẹ̀kú dá náà bẹ̀rọ̀ tẹ́tù ìlẹ́gbà bí àṣọ ìhà tó kú wọ́n ń wọ ọ̀rọ̀ ọba yẹn pẹ̀lú kíni pẹ̀lú ojú wọn kàmá tọwọ́tọwọ́ ti kiri àhádìsún sọ̀hìyà afáwa ọ̀zán wọ́n lè ta sọ ike sí pẹ̀lú fẹ̀ẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àdísì tán lálàáfíà ni wọ́n ń sọ tàǹsọ̀ yìí wàá jùmọ̀ àlẹ́ ìsọ̀háàbà àwọn sọ̀háàbà wọ́n sì papọ̀ lórí ẹ̀ wọ́n tàbí rún àtàwọn tàbí yìí wọ́n sábà pẹ̀lú ọmọ àtàwọn tí wọ́n kọ́ tájá síwájú ọmọ yìí wọ́n tábà pọ̀ àlẹ́ yìí àyíkọ̀tà Islam gbogbo àwọn àyíkọ̀ Islam pátá ni wọ́n fẹ́ فشاهد إن كنت يجب السؤول من الآية الكريمة من آية تقعي آية لقد إثبات رؤية المؤمنين لربهم يوم القيامة في àwọn mọ̀mìnì lórí ọlọ́mọba wọn bá di ọjọ́ tó di àmìkìyàmù alẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbàtí sàlàyé níbi ọlọ́run olóbi jẹ́ pé àwọn tẹ̀sí àlàyé ànẹ́bì lórí àwọn sifat àwọn òyìn ọlọ́run àlàyé ànẹ́bì bọ̀ ọ̀tọ́wà lórí ẹ̀ alẹ́bíwá sàlàyé ká tó fi àjọpẹ̀ tó rọ̀nà kan sọ pé àwọn tó gbàgbé ẹ̀rọ ọlọ́dá àmọ́ núrù lẹ́ẹ̀rì núrù lẹ́ẹ̀rì àṣíwá nira fọ́nà kó dákọ̀ núrù ni ìlà rọ́bìhà rọ́bìhà kò ní ìlà núrí rọ́bìhà kò ní ọmọ ọba lára kó sọ pé ìlà núrí rọ́bìhà ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ọmọ rí àníwá bẹ́ sára ẹfà àwọn sọ̀hábà kó lè bá kílíà sọ pé ẹmọ́ kò sí dáútì bẹ́ẹ̀ ẹ̀ẹ́rì ọlọ́run àlẹ́bí ọlọ́run bá fún ní ìgbé ọ̀rọ̀ kalẹ̀ àfẹ́ nífẹ̀ẹ́ ní kan lọ àfẹ́bí oníkílíà sí الذي ترون ربكم يوم القيامة ẹ̀rù ọba ní ọjọ́ ìkìyàmà gẹ́gẹ́ bí pẹ̀lú ojú gẹ́gẹ́rí gẹ́gẹ́ bí rẹ̀ sí orí yóò ṣe rí yóò kíyà gẹ́gẹ́ bí yóò ṣe rí òṣùpá ọjọ́ kẹrìnlá òṣùpá ọjọ́ kẹrìnlá olókèlè bá dùn òtọ́jọ́ kẹrìnlá bóyò bá dúnyàn ohun òtọ́jọ́ kẹrìnlá bóyò bá dúnyàn ohun sẹ́lẹ̀kẹ́lẹ́ lè wọ́n rí ẹ́ òṣùkánù òṣùkánù ọlọ́dà ẹni ọ̀gbẹ́ dáadáa ó yẹ káńgbà ìlú àgbẹ́tọ̀ kí lọ rí báyìí káfọ́ síwájú báyìí bóyá kò rí náà kan dọ́gbọ́n sí ni nítorí ń tàà máa ń wò pé yóò dá ẹgbẹ̀ hàn ní ọlọ́run kò dápọ̀ rẹ̀ kò dápọ̀ ẹ̀ láàrín táà ń pè ní lè jésù ọlọ́run kò dápọ̀ rẹ̀ àmín anẹ́tò dápọ̀ ìdá ilé tẹ́sù ìyẹ́ tó tún bá tẹ̀ yọ ó lámọ́ ń pẹ́ra wá sí pé ẹ̀dá oṣù tọ́kọ̀kan àwọn anẹ́tò ìdá ìdá lẹ́nu nàmí anẹ́nu oṣù ní ẹ̀rẹ́ ìwẹ́ lórí olè anẹ́tò wá fi wé oṣù bá ọjọ́ kẹrìnlá dé ní gbogbo àwọn ìyàwó ayọ bọ́ọ̀ bá ní gbogbo ẹ̀ lálàáfíà dáadáa ìyẹn lè sí tíra báyìí síwájú ta tí ò lè sí mẹ́bẹ̀ẹ́ tó lọ fi ó sáà ṣe bá ní sí ṣúnà wọn hadith ẹ̀mí sọ̀sọ́lá tí ó ń rẹ̀ yẹn wà kọ́ lùhù gbólóhùn ọlọ́tọ́ ní alẹ́ àwọn ni jẹ́rùhù àríkà wà ní yẹ́sọ̀ so alẹ́ àwọn ni òun ni wọ́n ní ìṣẹ́kù bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀lì bẹ́ẹ̀bẹ́ ọgbà àwọn bẹ́ẹ̀lì láyé àmọ́nà ọba ti jí ó yé wa àmì àbáwà abdullahi bin abba àtúnṣe aláwùjá láàrin ó ní gbogbo tọ́nà máa ń kà fún yí pé ẹ̀rí ìjọba ìdálẹ̀ jẹ́nà ẹ̀rí ìjọba ìdálẹ̀ jẹ́nà tó bá ń dá orúkọ rẹ̀ fún yí tí máa ń jẹ orúkọ ọmọdé yìí náà mọ̀ abdullahi bin Abbas, orúkọ lójú ra wọn lára tọ́nà bá lára àìjẹ̀ láti jẹ́nà ápù wà bẹ́ ápù àwọn èso èsì sí bẹ́rẹ̀ àìjẹ̀ láti jẹ́nà olóbi jẹ́ pẹ́lú bá mú wá lọ́sọ́nù bá bọ́ pé tí bá mọ́ àwọn àìjẹ́ náà ní àwọn èso wọ̀nyí tí ó yẹ bá ah, ah, ti tẹ́sí ẹ̀wò ṣe tẹ́ ń kára wọn mẹ́rin gbogbo ẹ̀rọ àti jẹ́lé ayé náà ní ráàdọ̀ gánú ẹ̀wọ̀n tẹ́sí ẹ̀sà lẹ́yìn ẹ̀yà náà jẹ́ ah, ẹ̀tọ́ òun àbáwọ̀ Abdullahi ibn Abbas olórúkọ ló ṣe nílé orúkọ lójúra wọn ni wọ́n sàlàyé ọ̀rọ̀ náà ọba àtọ̀rọ̀ nípa Muhammad sọ̀lọ́sọ́lá olúwa ní tó tọ́jú kalẹ̀ báwọn máa jẹ́ náà orúkọ orí rẹ̀ ọlọ́wọ́ adápọ̀ bẹ́ẹ̀dì yá ẹ̀ sí ajẹ́gbẹ́rú bẹ́ẹ̀dì ní sàlàyé fún wa ní kò sóbi tó rí so ẹ mọ́ tó bí abọ́tọ̀ pé inú bẹ́ẹ̀dì tí ni ẹ̀ńtẹ́ rẹ̀ kó gbárùn láyé olówó jù láyé òun lẹ́la máa Dangote o sẹ́kẹ́ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì náà jẹ́ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì jẹ́ o àwọn kan ti lu ayé láwùjọ wa yìí jẹ́ olówó làwọn o olówó ti di wọn o àwọn náà sì sùn bẹ́ẹ̀dì wọ́n sì bẹ́ẹ̀dì sùn àmọ́ ìdí olówó wọn jọ náà ìbẹ́ẹ̀dì dábí ń sùn irú bẹ́ẹ̀dì dé mi àtẹ́nà eléṣì méjì ni nǹkan bẹ kókó wọ́n kó sílẹ̀ ẹ bá rú rẹ̀ kókó náà wọ́n kó mẹ́ sẹ́pẹ́ kọ́rọ̀ pẹ̀lú àwọn tàbí bí àwọn gánà bí sùn eléṣì àwọn oṣù rí bẹ́ẹ̀dì yóò sì lówó ìyá rẹ̀ tó sì rí ẹni lọ gbàtó yá tó bá nǹkan dé kí ló kó mẹ́ òwú wọ́n sì lọ́jà bọ́rọ́ mi ọ̀hún òwú tuntun ó kó mẹ́ ó máa bu iná yóò àti báyìí gbogbo yóò máa àwọn ilé ìlú wàtàndàpọ̀ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì kọ́mọ̀ àrùn yọ́nà pé ṣẹ́kẹ́jọ́nà àwọn onírí nǹkan tó já tó pàtà yé kẹfẹ́ẹ̀lì àwọn gbádùn àwọn ẹ̀yìn bẹ ní òrésùn bẹ́ẹ̀dì làwọn fẹ́ sùn bẹ́ẹ̀dì láti sọ fún gbogbo ẹgbó ebi ti mọ́ fún fídíò fún fún ẹ̀yìn mọ́rọ̀ yìí ṣẹ́kọ́mọ̀ lè yìí wàtàndàpọ̀ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì jọ náà fún òní mọ̀ nǹkan méjì bẹ́ẹ̀dì ju èyí lọ tó lọ bá sọ fún wa ìgbàtí ìfú àìbájẹ́sì àwọn ìpínlẹ̀ ọmọ bẹ́ẹ̀ bá súnmọ́ àwọn olówó kọ̀ọ̀kan kọ́lọ̀bá ní aláyẹ̀ ìpínlẹ̀ ah! <laughs> bẹ́ẹ̀dì kára ń lò yíò àwọn bẹ́ẹ̀dì kára ń lò jẹ́ pé arúgbọ̀n ròyìn ayé kan náà ibi tí tẹ́tọ́lọ́jì lọ lónìí a lè sọ pé lálákà máa sọ látàgbé àwọn ẹrú ẹni òkè tí bẹ́ẹ̀ nínú lè wà láti lè ṣe tó tàbí lọ àwọn ilé wọn sọ báwọn náà sí sọ tàná táwọn náà sí òkè sí bẹ́ẹ̀ nínú lè wà láwọn ilé wọn tó tún lè dájú ayé lọ nítorí wọn sọ fún wa lọ táyé parẹ́ kò sí bí tẹ́tọ́lọ́jì lè wà tó bẹ́ẹ̀ tó ọmọ ọmọ ọmọ ìyá ọmọ tí ó sì fara jẹ́ náà olú orí apẹ́rẹ́ fún wa lọ́wọ́ bá lè wà bẹ́ẹ̀ ọlọ́run ní kọjá etí ògbọ́nú ẹ̀rí ìgbà bí wọ́n wà kéèyàn rí nǹkan tó máa gbọ́ bébé tó máa gbọ́ rí èyàn lè rí nǹkan tó máa gbọ́ nígbà tó ṣe àwọn náà lo bẹ́ẹ̀dì ní kó sọ ní sí wọ́n náà wọ́n á gbọ́ fún náà ẹ̀ka tó bá ní bá dẹ́kọ̀ọ́ wọ́n lo bẹ́ẹ̀dì kan lẹ́kọ̀ọ́ ní sí ó dá sí dáa lóyún lọ torí pé wọ́n bẹ́ẹ̀dì ní tó bá tẹ̀ lé lẹ́kọ̀ọ́ lólẹ̀ ìgbọ́mọ̀ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì <laughs> oní ẹ̀lúkòkò láti fún lórí rọ ní yìí èkó báyàlè kó bí lórí ẹ̀ nígbà náà báyàlè kó bí lórí ẹ̀ so ká máa rán ìrú ilé ìrùkú ẹ̀fà náà gọ́ sí tínú tó máa rán ìrú bẹ́ẹ̀ni táwọn alágbótẹ́ tí sọ ọgbọ̀ a máa sọ lé sí ìwọ́n náà gọ́ sí tínú ọ̀nà bẹ́ẹ̀ni kẹ olúwa ní èyí tẹ́lẹ̀ fún àwọn àlùjánnà etí kan gọrí ìgbàlúmọ̀ wọn wá pé ẹ̀ ti tẹ́lẹ̀ tó gbé mẹ́fún náà tẹ́lẹ̀ wá orin ayé lọ orin bọ́ pẹ̀lú àṣírù bẹ́ẹ̀dì tẹ́ ń bẹ láyé báyìí mo wá di ìgbé ibi bẹ́ẹ̀dì tẹ́mi lò yìí èmi gbọ́ láyé bẹ́ẹ̀ kàbí ọlọ́dẹ ọlá kò tán síbẹ̀ dá ìtẹ́mi ó sekun inú inú tí ẹ̀ sekun láti jẹ́ náà kò tí ẹ̀rin kọjá nínú báyọ̀ bẹ̀ dé ènìyàn tó fẹ́ níwẹ̀ tó bá parí ẹ̀sìn wọn àtàlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam so ìdá ilé ìròyìn tàbátí ìlú kékeré kàmbẹ̀ láti jẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ ní pápó tó ọbẹ̀ súnà ń sọ àbítàbátà mọ́ á fún rà ó kó pọ̀ lóra wọn ní tẹ́lẹ̀ bá gbé sí ẹnu gbéná á ìkan ju nǹkan lọ ẹ̀ ti gẹ̀ẹ́sì ẹ̀ tí tí òjò yóò wá sí ṣe ọ̀pá àwọn kékeré kan gbọ́n bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá nìkan ní sí ìtò wá tó kiri sí rẹ̀ ìyókọ́lé tán tó wá fàyè àwọn àwọn nínú gbàlùwà gbogbo wà tó mẹ́rin bóyá púpọ̀ tó wá ta ọ̀sán mẹ́ta ẹ̀rí tí ẹni wá ní ní ọ̀nà àpọ̀ẹ́ ọ̀kan 100,000 wúwá lè bèèrè pé kílé pẹ̀pẹ̀ ṣe ẹni wọ́n ti tàà mọ́ mọ́ ti tíra ń díwọ̀n àṣó síra wọn yìí náà wọ́n pè kan méjì àtàkọ́ pọ́pọ́ ti rí wọ́n ẹgbẹ́ ìbọjà wọ́n jẹ́ wọ́n pè wọ́n ti kan wọ́n lọ lẹ́nira tí a gbẹ́sẹ́ lọ òjò pẹ́ mọ́ àbò rẹ́rìí ẹni mú mi àtíwọ̀ tí lè yìí mo gẹ́gẹ́gẹ́ sí tayé náà sọ fún àwọn so tọ́nà máa sọ fún àwọn ìmọ̀ àwọn ìrọ̀tọ̀ èyí òní ni àálẹ́lẹ́ àwọ́ ni yẹ̀kùrún wọ́n ní azza wa jalla wọ́n máa wọ́n

bẹ́ẹ̀ bá ṣe dáadáa láyé àbúláàlì jẹ́nà àbúláàbò sí yáadà ṣùgbẹ́ sí gbogbo èèyàn ní ọ̀rọ̀ náà tí wá jáde kí a máa àwọn mẹ́lẹ̀ kan ní nítorí ọlọ́run ọba ti ṣe ó ti sọ pé àwọn kèbè yóò dé rí ọlọ́run ọba ní àmúrọ̀ bí i yàwó mẹ́yìn lẹ́mẹ̀ẹ́dùn á dìgàgà ọlọ́run fún wọn lọ́jọ́ náà àwọn kèbè yìí á dìgàgà ọlọ́run fún àwọn onírí kèbè yóò ní ọlọ́run nínú àdúrà tẹ́ kí ẹ máa ṣe ọba ti ṣe orí ẹ̀ ọlọ́run ní ọlọ́run ọlọ́run jẹ́ arọ́nà wọn jẹ́ àrí àwọn àdísì wá wà tí ayẹ́ sì gbọ́ ewé àwọn kan bẹ́ tí wọ́n ṣe kèfèé yìí tọ́nà bá sọ pé mo ò ní rí òun tọ́nà bá wọ́n ní ẹni tí ò ní tí tó sì gbéraga kálíkà alágbèékọ ẹni tí ò ní tí sì gbéraga alámùpara ọtí àwọn ẹni tí ṣòkòtò wọn abẹ́rù tó bá wọ̀ ti kọjá kókósẹ̀ wọn kọ̀ lọ́bẹ̀ irú ọbẹ̀ àwọn àwọn àbáyé anábìlọ́nà wọn nípa àwọn sọ̀rọ̀ lè fi àmà wà láyé ń kúrò nílé yìí ṣùgbọ́n tí wọ́n pé wọ́n ní lọ́nà ọba ọlọ́run ọba ò ní fojú àánú wọn ni torí àwọn ẹ̀sẹ̀ tí wọ́n kó sí ìṣe kúkúrú ìbí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ burú jáì ní kọ́nà ọlọ́run lè ṣàmójúkò fún wọn lórí ẹ̀ tí wọ́n lè ṣe tuntun wà wà ìjẹ́ sọ àwọn orí àwọn bá wọn lọ́nà ẹni tí ò ní lọ́nà rárá oníkèké ọlọ́run yà gbègbè sí ọ torí pé wà láì àìgbàmù ní ọlọ́run ọba ọlọ́run ní parọ́ fún wa àníbi

àwọn kan bẹ́ náà ẹ̀dá ọlọ́run lásán ọwọ́ pé wọ́n kà fún aláǹfààní àti inú alásán ọmọ tí ó sì lè wọ́n dùn kọ́lẹ̀ lọ sí báyìí tí ó adé mú sí dára àbújá ní kọ́sọ̀ pé ó ní tó mẹ́fà jáde fún wa kèé sí àbújá ayẹ́lẹ́ bọ́nkà ní láàrọ̀tọ́dá mú sí dára àbújá ní ó fẹ́ kankan jáde fún wa tó pápára níbi àbújá tó lọ ní torí àgbé ìlọrin fún ọdún kílọ̀ ọ̀nà àbújá ó ṣe dára àbújá ní kọ́dá mítí àṣemítí lọ́wọ́n ní ẹ̀hẹ́n kọ́dá mítí nǹkan ibi àtàwọn kílágọ́sí lé sí ìdìgan kọ́dà bọ̀ ẹgbẹ́ wáyé wà mọ̀jọ̀gbó sí ẹni tí ó tó kankan wọn tí ó tó kankan rárá tí ó tẹ́ tí ó tí ó kankan rárá nínú ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run gan táwọn èèyàn ń rí lásán tí wọ́n ṣe máa ní báwọn rí wọn kọ́dẹ̀ lómi òkè báyìí ló ń gbọ́ ọlọ́run gan wà láì fẹ́gbà tí wọ́n rí wọn lọ́gbọ̀n lórí kí wọ́n á ní bóni wà rí Allah subhanahu wa ta'ala Rabbul alamin ọlọ́sàn ọlọ́sẹ̀rí rẹ̀ ọsẹ̀rí ọmọ ọkùn tí a sì tó sílé ọmọ ọlọ́mọdé adébẹ̀ abájú wà ní ẹmọ́sàlẹ̀ agbórí ọlọ́m aláìrọ̀lọ́ wọ́n ní ẹ̀rí jẹ́mì sórí àyà ìgbé ìbáàkò yà tó mú ní lẹ́rọ́bì àgbọ̀jẹ́lẹ̀ ilé ìrọ̀fẹ́lẹ̀ pé àwọn olórí ọlọ́pàá آه، يعني عزمي منه اعترافك أخلاصي وقال وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم pé ọlọ́run tí àjẹ́ ní sàárè ìfẹ́gbọ́ sí rìn lórí ọlọ́kàn mùsùlùmí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn mùsùlùmí wọn ń ṣe papọ̀ láàrin iṣẹ́ ẹ̀mí ọlọ́run àjẹ́ níyà ní àti ara ẹgbẹ́ àti ní irú àdìsọ́kàn yìí irú irú ìyàlẹ́gbẹ̀rẹ̀ àti pé tí nínú àwọn òṣùlù ló wà ní àbí irú àwọn òṣùlù Uh, ìbéèrè yàrá pọ̀fẹ́sà béèrè pé àdáàbò tọ́ ìyá inú sàárè ṣé ẹ̀bí rẹ̀ lọ́wọ́ ọmọ ìjẹ́yà ni àbí ara nǹkan báyìí tábà rẹ̀ tó lọ ní àdé ọkàn èyí tó rẹ̀ pé òjò lórí ẹ̀ inú kòó ni àátọ̀ ni ẹ̀ sí àti pé ṣé òṣùrù ní àdéjúbọ̀rọ̀ èyí tí ó sí orí rẹ̀ pé òṣùrù tó ní kàtí pẹ̀lú àkíyà tó ní kàtí pẹ̀lú mímọ̀ àlẹ́bíná ìmọ̀rún ní ọwọ́ ìlú bóyìnkù ní ìyá sàárè àwọn mẹ́fì ní rẹ̀ ìlẹ́bíkọ́sì náà ní rẹ̀ nínú òṣùrù

lókè ẹ̀sìn ìṣẹ́kù owó ìdára wà pẹ̀lú àbíkí rẹ̀ ìlàjì ara ọ̀sùn ní àwọn ọ̀rẹ́ ọlọ́run sára lókè ọ̀rọ̀ ọgbọ́ ìlú náà ni tí ìgbọ̀dọ̀ ní dáúdì mọ́lẹ̀ nígbà tó àlọ́kùn sára kúrò ẹ́ lórí ọ̀nà àìgbó ilé àwọn ọmọ wà tó tó lóyá nínú àwọn ìṣẹ́ lọ́dọ̀ owó ọkọ̀ tó iná tó tó wọ ìjọba sílò àwọn èèyàn báyìí lọ sí gbá gbogbo àwa di iye ọmọ àti iná pàtàkì láti lọ́rọ̀ ní àbí àwọn tó rí ó rí síra wọn àbí bẹ́ẹ̀ wọn láwọn sáré ara rẹ sọ àwọn àkọ́kọ́ náà àwọn fẹ́ pé ọ̀sọ́ọ̀tì àwọn ẹlẹ́sẹ̀ ọlọ́run lè fi ayé ó lè fi anájẹ wọn ló lẹ́sẹ̀ wọn àmọ́ ìpadà wọn fi wọ́n sínú àlùjáde náà àwọn olùpadà lọ́lọ́ àwọn adìgbé sípà tó wọ́n sọ àti fún akọ́ padà sí àlùjáde náà ni ní àwọn ọlọ́rọ̀ ni àwọn padà máa rí wọn níta èmi ò máa yóò dé àti ìgbà wa jẹ́ méjì náà kọ́ àwọn olùpadà lọ́lọ́ ni àtẹ́gbẹ́ orí níta àti padà rí náà وبعد من بعد من بعد من نعم قالوا بس لي ولا زينا لا اله الا الله نعم وعليكم السلام àwọn obìnrin tí wọ́n kí ọ̀run lé bẹ́ẹ̀ ló ní lápòjú ìlàdọ́gbọ́ wà bí àkíkọ̀ ẹwọ́n á tó wọn yàrá ẹ̀rọ lọ́mọ lápòjú wọ́n ti bẹ́ẹ̀ ló wọn yàrá ẹ̀rọ lọ́mọ pé irú àwọn tó gbẹ̀rẹ̀ wọn ha tó wà lè sí tó gbẹ̀rẹ̀ ha kàánà tó yára والله تعالى على الصواب وكيل Àríkù sọ́lá bùlá. Ìmọ̀ tí ẹgbẹ́ kí o lẹ́yìn, lórí àwọn ọlọ́pàá pé oríṣà mú pé àwọn ṣe ó lọ Ìlú ìtàbẹ́ kí o lẹ́yìn rẹ̀. Táwa rí. Ok kai yana zo ko ke ko ko sha ke ya ci ne bo ya ko ti wa ba ni ko ko ko se le ko mo gbọ́ music ko mo o si ya ke se wa me le je se o ko le mi ka ka ni se ko ko se ya lo ba la ko si ko a ni bo lo se je ni ko ka ba na lo ti ki on wa àwọn àgbẹ̀ tó ń kọjú sí kejì kíbùlà àwọn táwọn wà lẹ́yìn àwọn kọjú kíbùlà sáà mẹ́rùn èyí nípa mẹ́rùn ẹgbẹ́ ọmọ méjì jẹ́ bí ò sí rọrùn kí ẹni mú wa lọ nìkan ẹgbẹ́ òní mú wa lọ wọ́n tẹ́ lọ ìràwọ̀ láàbẹ̀rí àwọn agbárọ̀ ń wè sẹ́gẹ́dì àwọn ọmọ méjì ọmọ ṣùgbọ́n yóò nẹ́rù kí ló fà lára àwọn ṣarfù tí ma ń jẹ́ kí ń rán láàáfíà ṣòro tó ṣe àti sọ̀láàtì tí ma ń jẹ́ kí ń rán ìkọ́nà ọ̀rọ̀ láàáfíà kọ́nà ọ̀rọ̀ gbà lọ́rẹ̀ ní jẹ́bẹ̀ òun ni kí ń kọ́ sí kúrúlà ipò kan ló wà pẹ̀lú kí ń wọ aṣọ kí ń wọ òun ẹgbẹ́ bá máa máa tó sí ìdodo rẹ̀ lẹ̀ ọ̀pọ̀ dìrùn láàrin àwùjọ ilé ti mọ́mọ́ wá sí ohun wá sí dodo lẹ̀ àbá àlẹ́ ìrìn sí dodo lẹ̀ sáà nínú àbá nínú fi wá àmìrù ma sọ́hàtí sọ́látò sọ́hàtí ìrànlọ́tò bí ẹ̀má fi jẹ́ ìmọ́mù tí tó lè mú igbá tí òun máa gbé lálàáfíà àwọn ìpínlẹ̀ tọ́ka fi ìmọ́mù fídà ìwẹ̀ ní yìí ìrùn lálàáfíà àwọn ìjọ́rùn lálàáfíà kẹ́lẹ́ àwọn alẹ́sí ìgbà ní wọ́n wà ọ̀rọ̀ kíbùlà yẹn ó ní ìpínyà bàbá nìkan lórí ẹ̀ tí ló pé tàbá ṣe ń jìnà sí kàábà sí jihad kàábà lọ́gbà sí bẹ́ẹ̀ náà ni ìrọ̀rùn kíbùlà ọmọ ọ̀rọ̀ sí àwọn tó wà ní Saudi Arabia tó wà nímọ̀ ìdíkẹ́ máa nímọ̀ kàdìkan àwọn tó lọ tájẹ́tì ilé o sẹ́gbọ́n adé àwọn arákàmàtíwá tàbá sí maka jíhà láwọn akáàkiri jíhà láwọn wá jùmọ́ wá tó wá ń sún sẹ́yìn ní jíhà yóò rí bí wọ́n fẹ̀ sí ìsìlámù aláǹfààní rẹ̀ ìsìlámù aláǹfààní rẹ̀ ìsìlámù aláǹfààní rẹ̀ ìgbà mí wọ́n wọ́n tẹ́kẹ́ ìmọ̀mù lẹ́gbẹ́ ẹnu tí ó kàbí bẹ́ẹ̀ni òbí á ti gbé tí ó ra mú ọ̀bá náà ni ó sọ ọ́nà wá ní káfíńsì ẹ̀ òun ló wà ní jíyà rẹ̀ because kàábà lẹ́gbẹ̀ẹ́ mọ́kà ní ẹlẹ́wàá target ẹ̀ ní so ó súnmọ́ kẹ́kẹ́ tó ra bẹ́ẹ̀ni mú ọ̀bá díẹ̀ ọ̀nà sí ìlú sí ìlú kàábà tó bá yíwa bá ọmọ tó bá yíwa bẹ́ẹ̀ ẹ̀yà bọ́tá pé tún hmm, tó tún ìgan à wọ́n dàbí bàrà já sí gan yóò kó mọ́ká ó lè ti bẹ̀rẹ̀ lórí o bá ní kọ́ bá ní kọ́ lọ sí ìbá wọn kò ní já sí mọ́ká ìlú tó bá wọn já sí ìlú ènìyàn tí bá bẹ́ kí ẹ pàkíyèsí wọn sí ìmọ̀mù àmọ́pọ̀lọpọ̀ ìmọ̀mù lónìí wọ́n máa agídí bẹ̀ fún ìkúsà wọn wọ́n ní tàwọn gbé sí aláì wọ́n ní wá di ẹlọ́wọ́ yìí ìbílẹ̀ àwọn ilé àrí ẹni bẹ́ẹ̀ ni a ní ti fi pé bọ̀dì mọ́mù tí àwọn akọni tí mọ́mù tẹ̀lé akọni àti sinra yìí so orí olè yìí ó látọ̀ sí ká so tí mọ́mù àti kọ́ ní bílá àwọn àwọn àwọn lẹ́yìn rẹ̀ àmẹ́rùn tó pé ìrùn lálàáfíà onígbóná ní ti dáwà jẹ́ tó wà lálàáfíà so ilé kí òun lẹ́yìn mọ́mù ìrẹ̀wọ̀n sí títí tó fi ṣe àkóso rẹ̀ àyàfíà máa ń páyà lórí ìgbà mọ́sálásí ní ìkàlókù ìtújọba ká tí ma fẹ́ páyà lórí ẹ̀yìn ṣùgbọ́n tí ẹ̀rí kí o lẹ́yìn rẹ̀ tí wọ́n rí kí o lẹ́yìn kí lẹ́yìn máa bà mú pé fún ìgbé bíbélà fẹ́ kọjú sí tí wọ́n rí sí olókọ́ ọ̀sọ̀rọ̀ ẹwà ni mo ní agbàgbẹ̀rẹ̀ sí mẹ́

kò sí sọpọ́tì bídíà àkọ́sọ̀n tí wọ́n ní ẹ̀ sẹ́yìn máa tàbá àwọn kalẹ̀ ní àwọn arìnrìn tó ń gbọ́ mẹ́síkì ṣùgbọ́n sọ gbogbo ìmọ̀ wa kọ́nà yóò fẹ̀ sí ìgbà ìlọ ṣùgbọ́n àìmọ̀ tó òun ló fata wọn pé ẹ̀mọ̀ pé ó wọ́n lu wáyà ní síwájú sí pé èsùn náà ẹgẹ́tì àwọn tí ó bèèrè súnnà àwọn tàjọ ń gbé omi náà fi ń wà láàrín àti múra wa orí tàwọn tàjọ àwọn tàwà láwùjọ ní ìsáàlù súnnà báyá bá àwọn tí pèsè tàrà fún wa ní o àmọ́ nǹkan fi ń wò wá àwọn àti múra wa yá ah, àlùsùnà yóò tí bá bá dán òkú bá gbó obìnrin mú àwọn obìnrin lọ́rùn mú mà pé dáwọn wá wá wá wá wá wá àríkọ́ orí wà láì àwọn obìnrin lọ́rùn mú àti tí ó pèsè lọ́wọ́ yìí gbòòrò <laughs> ẹjọ́ ayé àfihàn báyìí ẹ̀tún fọ́ kúrò lọ́rùn ṣọ̀kẹ́kẹ́ Eu nǹkan tó sẹ́yìn ọ̀dá sọ ààrùn kó ní súnà òwe tó súnà àbúkà ó sì ọ̀dá tó lè di ya rẹ̀ ṣúra rẹ̀ sí sou pé yóò máa gbọ́ ló sí nǹkan tó lè sùn kúrò sí ni o ẹ súnà gbọ́ ọ̀dọ̀ sí àmọ́ nǹkan yẹn gẹ́gẹ́ ó lọ kó eu àrùn súnà pé á ah, ẹni yìí sàrùn súnà wọn pa kí ló dé ìgbọ́ ló sí à èyí ò ní lọ́lá ní kìí ẹ̀sìn náà láì mójú sọ́lẹ̀ kan o àmọ́ kò sí nǹkan lára pátálẹ̀ fún yá àìtẹ́ni lórí sí náà lọ́wọ́ ìtàlá Ìgbòho gbé gbé tàbí tó ẹjọ́ ọjọ́ ìrìnà, ó ti ṣe mọ̀lẹ́kà náà àti ìdí mẹ́ta àti pé ọya ẹgbẹ́ wà náà àwọn kíjọ wọn sọ so wọ́n mẹ́ tó á lọ rúkú so àwọn mẹ́sìnkú sọ tó lẹ́ tó á yá níbi ìrù àwọn pàlẹ́ ìrù ó lọ́ sí Àwọn ọmọ máa ń tàbí gbẹ̀gbẹ̀ aṣọ tó mọ́ wáyé nínú wọ́n tó wà pé bàbá ẹ̀nà wà wọ àgbádá tí ó wọ́n tẹ́lẹ̀ Ahora estoy esta prueba y bueno. No, no, no. Ella me la pidió a mí, no, bien. Wọ́n ní àwọn ẹ̀ka ẹ̀sán ọmọ akọ́jọ́ pé ìyá abúlé báyìí, ẹgbẹ́ ìbáyìí ó hàn. Àwọn máa ń ṣàlẹ̀ ìgbéga akọ́kọ́ ọ̀yọ́ ọdún o. Àwọn àtàwọn ti ṣàlẹ̀ ìjẹta ọdún, òun náà wọ́n máa gbára wa, agbára kò ní wọ́n náà kú pọ̀ ẹni tó wọ́n sí inú olùhàn inú olùhàn ọ̀dà báyìí gbogbo agbogbo agbogbo náà pátá ẹni yẹn ní ọ̀run lóògbà tí wà ní ilé rẹ̀ àwọn ìjọdọ̀ ẹ̀mí òtó kí ọmọ wa tó jẹ́ pé létà wá tó gbé ṣòkòtò ti ya gbogbo kan rẹ̀ náà so tó wáyé pé lẹ́gbà tó kí ọmọ wa apàkíyèsí ẹ̀ sílẹ̀ nítorí kò níbi apàgbà wà ní so ọmọ ọgbà ọgbà àwọn ìgbà wọn náà wà ní ẹlẹ́ẹ̀kejì àtàwọn àtàwọn ẹlẹ́kùn náà nílà àwọn tó tókùnrin náà lùsùn náà àkọ́kọ́ òun ni pé káàkìdá ẹ̀mà wà òkè ogun ìkún náà lùsùn náà bákan náà kẹ́ẹ̀mà sí dídá kó dẹ̀ tó lórí bídíàwó tó bá lẹ́sí tó mọ̀ kùnrin síbẹ̀ olùgbòkó nínú alùsùn náà àwọn abẹ́gbẹ́ ní máa járe òun náà sálẹ́mọ̀ fún mọ̀láíkáwò nínú mọ̀sọ́lẹ̀ tó ń tàn ní wọn pé mọ̀láíkà ni wa pé mọ̀láíkà láyà fún ọlọ́mọ àwọn ọ̀rọ̀

síwárísì ẹni tó yóò súnmọ̀ lè fi ẹ̀ṣẹ̀ ṣeré síwárísì pé ìbí alùsùnmọ̀ ní gbogbo ìjáde gbogbo ìkọ́ kábà bá bá sọ dáadáa bá ti ra ń sọrùn ábìkú bára wa ni sẹkẹtìsì lọ́rọ̀ ní ẹni wọ́n sọ púpọ̀ pé yóò wá gúnlẹ̀ mi ẹ̀dùn pé ṣetánì ẹ̀dá burúkú ṣetánì mi orí ẹ̀rí sẹ́pẹ́ dẹ́sọ̀ àti sàlàyé fún àwọn ẹgbẹ́ agbó tí wọ́n gbàmẹ̀ ẹgbẹ́ ọlọ́run sàmì ọlọ́run sàmì kó tó kú agbákòjọ àti bí ó ti mọ́ ọ̀nù tí máa bọ̀ mọ́lẹ́kùn sí bí òkúté ní gẹ́yẹ̀ ní abẹ́rẹ́kùn sí mọ́ tó wà bí ọlọ́mọba àbàlẹ̀kẹ́ lásìlá fún wa ní ọgbà sí fún gẹ́rù sọ́lọ̀ lọ́rùn rẹ̀ ní Thank you.